tó ma bẹ nínú yí ẹni tẹ́mi rẹ̀ ó gùn ẹni rẹ̀ ó gùn débi wípé gbogbo àwọn tí wọ́n jẹ jẹ́ ìgbẹ́ ìṣẹ̀lẹ̀ta ilá àrídálẹ̀ lọ́wọ́ ìṣẹ̀mí tí ò wá ní ṣe oúnjẹ láǹfààní má yóò sẹ́mi rẹ̀ bá ti dùn débi ta wí gbogbo tó ti mọ̀ tẹ́lẹ̀ kò wá ní màámá gbogbo tó ti yé tẹ́lẹ̀ kò ní yé má gbogbo tó ti dá lójú tẹ́lẹ̀ kò ní dá lójú má gbogbo a máa ṣẹlẹ̀ sọ́mọ nìyẹn nígbà míì látara ọjọ́ orí kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ ọba ní tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á mọ̀kọ́lọ̀ nìkan alágbára ọba ti pẹ́pẹ́pẹ́pẹ́ tó èyí ò sọ pé kó gbàgbé nǹkan èyí ò sọ pé nítorí ti kó má tún ṣùgbọ́n tó máa nìyẹn bá pẹ́ púpọ̀ lórílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ní wàá gbàgbé náà. torípé bí ṣe ń rẹ gbogbo oríkèríkè ara pátá nínú rẹ ọpọlọ náà ọpọlọ ó máa dàgbà sí yóò máa dàgbà sí yóò máa rẹ òun náà gbogbo tó ti wá mọ̀ ẹ́ òun náà ti ná ó máa ọba àlùm ọba onímọ̀ ọlọ́run lórí gbogbo bá fẹ́ ṣe ni kò sí nǹkan kan tọ́lọ́run ṣe kì aláwọ̀bá ní nínú ìṣẹ́ ọlọ́ e lówó bákan náà nípò bákan náà lọ́lá ìfẹ̀mí tí kó wọ́n lò láyé ò jẹ́ bákan náà ríṣe ní ọlọ́ ọlọ́wọ́ bá ní òun ló ń gbé ń ga apá kan yóò mọ ju apá lọ nínú àríjìkì ẹlòmí ń bẹ yóò ṣe wàhálà yóò dààmú bá náà ni ó máa rí ní àríjìkì ẹlòmí ń bẹ kò ní lè ṣe wàhálà kò ní lè ọlọ́wọ́ bá ní gẹ́gẹ́ bí tààyín òfin ẹgbẹ́ gbà wọ́n yí bẹ́ẹ̀ náà ni arísìkì yí kò dọ́gba ọjọ́ tí kó wọ́n kúrò láyé kò dọ́gba arísìkì yí náà kò dọ́gba ọlọ́wọ́ ní wọ́n lọ́ọ́fà bẹ́ra bá bọ́kùnmọ́ ara ọlọ́run ọba yìí ó nípa ọmọ ọjọ́ra ńlọ nínú àríjìkì láì ní inú al ọba ní òun lòun máa àríjìkì ní wàyá kódìr òun ó sì máa lọ́wọ́ bí ọba kò ní rí mi ẹlòmí sì ń bẹ ìmọ̀ akópa ní ọlọ́wọ́ balọba tí máa tẹ́ ẹni àríjì kí fẹ́mi tó bá wù kì í ṣiṣẹ́ kì í bẹ̀ẹ́ sọ gbọ́ kì í ṣe mímọ̀ ṣe ẹlọ àtọ kalẹ̀ fẹ́mi tó bá fẹ́ wàyá kó dúrù ọlọ́wọ́ a sì gan lé ẹlòmí lọ tẹ́lòmí ó fi jáde láyé kò ní ka wá ní ilé ọ̀lẹ́ẹ̀kan náà báyìí kò ní rí ló wá mílíọ̀nù náírà lẹ́ẹ̀kan báyìí lójijì lọ́wọ́ tó di báyìí láyé kò ní rí. ẹ lè rí tọ́ba sí gbogbo bí ọdún mẹ́wàá papọ̀ ẹ lè tó wá mílíọ̀nù ṣùgbọ́n ní kìsí wá mílíọ̀nù náírà kó gbà á báyìí tó di báyìí láyé kò ní rí. ẹ lè rí sí ń bẹ àgbàdo ti wà ní ẹ̀kọ́ ló ti ń gba wá mílíọ̀nù náírà báyìí tọ́wọ́ kò sí ìkẹ́kọ̀ọ́ ságan ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga bọ́lá ọba fi pín ìṣẹ̀mí wa iye ọdún tá a lò láyé bó ṣe pín tí ò jẹra wa bẹ́ẹ̀ náà ló ṣe pé àrísìkì kọsámẹ́l àrùzák kàmọ́ kọsámẹ́l àjáàl bọ́lá ọba ti pín ìǹtí kó wọ́n lò láyé lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe pín àrísìkì tí kó wọ́n lò láyé lọ́tọ̀ọ̀tọ̀ ó wá ní ká jura wa lọ nínú àríjìkì ẹlòmí ò ṣe wàhálà yóò láríjìkì ẹlòmí ò ṣe wàhálà gbèdéke tí ó ní lọ́dún kan ọlọ́run ọba ti mọ̀ bó ṣe wàhálà jù bẹ́ẹ̀ yà jẹ́ lówó ni wọn ní fọwọ́ yẹn lé lọ́wọ́ ọlọ́run bá ní wọ́n lọ fa bá àdọ̀kan aláàbá bí ọlọ́ọ̀bá ló gbé ń gba apá kan ní ó gbá apá kan ní dájú apá míì lọ nínú àríjì kí ọlọ́ọ̀bá òwe ló ń pa fún wa òwe náà ní wípé gbogbo ẹ̀yí tí ẹ mú àbí gbogbo ẹ̀dá tẹ́ tí ń gbé ẹ̀ṣọ́ ọ̀tọ̀ ọlọ́run tẹ́ ń gbé fún ẹ̀dá ọlọ́run tẹ́ ń fi ẹ̀dá ọlọ́run sípò ọlọ́run ìǹtẹ́ yẹ kó jẹ́tọ̀ ọlọ́run ẹ̀tún fún ẹ̀dá rẹ̀ ní ìmẹ́pẹ̀ nínú ẹ̀ ọlọ́run wá fẹ́ bi wá léèrè wípé ìwọ náà àti ọlọ́lọ́wọ́ àti ọlọ́lọ́rọ̀ ó wá láwọn ẹrú tó pọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ìgbà tó wá di ìparí ọdún ẹrú kan wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀gá èlé ló wọlé lọ́dún nínú àwọn ẹrú ọwọ́ sọ wípé à twenty million ló lọ́dún tó bẹ̀ pé àjọ kò dọ́gba ní dọ́gba àjọ ṣiṣẹ́ bóyá ó ṣe ọwọ́ agbára àjọkú orí ìsọgbàndọ̀gbà ní in tó súnmọ́ náà ní pé ọwọ́ náà ní gbàfẹ́ ìyẹ́tẹ̀ ó Dangote ó bá lé iṣẹ́ ẹlẹ̀ ó wá gbà ọ́ ibi iṣẹ́ wọ́n jẹ́ lórí gbogbo ti ẹ̀ẹ́dẹ̀ máa pín owó yẹn dọ́gba ń dọ́gba fifty fifty ìwọ àti Dangote ní tó súnmọ́ náà pé kò pàdánù ọba tó dá wa akéré púpọ̀ àti nípò òṣìṣẹ́ kódà àti nípò ẹ̀rí tó gbà síṣẹ́ lọ́dọ̀ ọlọ́run a ń gbé fẹ́rú ẹ̀ ẹ̀dá ẹ̀ abíká máa sọ fọ́lọ̀ ń pè wọn nìkan kọ́lọ́ gba nǹkan yìí ìwà àtọ̀kan ní àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀jọ̀ pín ní tí ẹ̀rù pọ́lọ̀ wọn bá náà inú rẹ̀ ó sí nǹkan bẹ́ẹ̀. ìgbé ìpé bá lọ àwa náà àwa náà ní gbà tó ń kírun ọ òwe ọlọ́wọ́ bá ń pa nínú ọlọ́wọ́ bá bí sọ wípé wà lọ́wọ́ fọ́gbọ́lẹ́ bá àbọ̀kún wọ́n lábà àbúrú fi rí kọ́. ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́run òun lọ́gbà tí òun gbé apá kan yín dájú apá kan lọ nínú àrízìkì ìyẹn túnmọ̀ sí pé ọ̀gá ó máa bẹ ọmọ iṣẹ́ ó wà ọlọ́rọ̀ ó máa bẹ tálákà ó wà olówó ó máa bẹ bẹ̀fúnnù ó máa wà Asi yí bákan àníkà ìjìra yí lọ nínú àrísì kí ní ìjọ ní ẹlẹ̀ orí bí ìjọ lè ṣe ẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó pé fún dìlú ẹ́ ẹni tó ṣe páwọ̀ ọlọ́run ọba afọ́n lájì lọ ju àwọn ìyókù lọ kó wá kó gbogbo àrísìkí rẹ̀ pátápátápátá ó wá pé ọ̀kan nínú àwọn ẹ̀rí ẹ̀ àlàmọ́mọ́lákàtà ẹ̀rìnmọ̀nà ọ̀hún ó wá kọ́ ọlọ́run ọba ní ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ló ní gbàgbẹ́ ẹ kùn lé ẹrú lọ́wọ́ ni bí ẹ bá fi ẹ̀fún kò sí ẹ̀lẹ́ni tó béèrè pé ìdílé wọlé ẹgbẹ́ àgbà ó ṣiṣẹ́ ni tábà ti fún ọ lẹ́tọ̀ ọ̀yọ́ parí ògùdọ̀ fún ọ béèrè ìdílé wọlé ó dàbí títà mi tó lè fẹ́ mọ iye tí ń wọ skul èlé ní wọ àpò skul àti lọ́kàtí ẹ̀kọ́ jẹ́ torí kọ́ torí pé nínú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ ní náà nìyẹn wọ́n ní àwọn olùkọ́ wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn wípé wọ́n ti lọ kàkúléètì gbogbo àyè ọmọ tó wà kù wọ́n ti wòye tí wọ́n ń san tí gbogbo wọn bá sanwó wọlé iye tó yẹ kó wọlé wọ́n wàá ti dèdè sí wọ́n àwọn kàkúléètì ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn tí ò lè wọ́ọ̀kì gbogbo ẹ̀ kàkúléètì yẹ ló lè sanwó ẹlòmí òrùn ìsanwó ṣùgbọ́n kò lè yé wọn wọn ọmọ bí ṣe ń lọ àwọn ìṣesí yìí ọlọ́wọ́ bá ní ẹ̀yin jẹ́ òun gbà bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ gbà síṣẹ́ kọ́ máa pè ń kalẹ̀ wípé ẹ̀jọ̀ máa fi owó ẹni tó jẹ́ ẹ̀yin yìí kẹ́rù máa sọ pé òun ló wọlé lẹ́yìn ẹjá àjọkùn dọ́gba dọ́gba ọlọ́ọ̀níṣẹ́ lè gbà bẹ́ẹ̀. Ọlọ́run bá ní ìjọ ní ẹlẹ̀ rí ẹnìkan ta gbọ́lá fún, ta ṣe lọ́lọ́rọ̀, ta ṣe lólówó, tó sì ní àwọn ẹni tó pọ̀, kí a rí kìkí wá dé kọ́ wá àwọn ẹni náà bá jókòó. forty percent ọlọ́run ọba ni tó lè ṣẹlẹ̀ bí náà. Ọlọ́run ẹ̀ ṣe tó fi jẹ́ tó gbogbo ìgbà ẹ̀mọ́ tako ìdẹ̀ra ọpọlọ. Ọlọ́run ọba ní kí ló dé tó fi jẹ́ pé ìdẹ̀ra ọlọ́run ẹ̀mọ́ tako ìdẹ̀ra ọpọlọ ẹ̀mí gbogbo ọlọ́run nǹkan ní ilẹ̀ máa gbé sí òwe ọlọ́wọ́ bá ti ọ̀rọ̀ yípa fún wa gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀yí ẹ̀ sẹ́yìn náà lè gbà bẹ́ẹ̀ láàbí lè mọ̀ wípé shirk ashirkubula ìdá nǹkan ní ìpọmọ ọlọ́run ó bí ọlọ́run nínú púpọ̀ nínú ẹ̀ṣẹ̀ èèyàn lè ṣe àwọn ẹ̀ṣẹ̀ ní ìkọlọ́wọ́ borí ṣùgbọ́n tó bá ti gbé ẹ̀dá sípò ọlọ́run àbí n tó tọ́sọ́lọ́ òun gbé fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run àbí n tó tọ́sọ́lọ́ wọn wá dá méjì ó fọ́lọ́ ń dá kan ó tún fẹ́ dá rẹ̀ ní ìdátókù ọlọ́run ò ní gbà torí báwa náà bábá báwa dá ilé ẹ̀rọ àmì gbà wọ́n lọ fọ́bẹ̀lá bá àdẹ̀kún wọn aládàá fún fún lóògùn kan. فما الذين هم في على ما ملكت فيه سواء لا يجحدون أفاوى الحافظ ابن كثير عليه رحمة الله بتبس على أي آية wọ́n يبين الله تعالى للمشركين جعله mushrikina ọlọ́wọ́ bá ń ṣàlàyé nínú ara yìí àìmọ̀kan àti ìwà kèfèrí tó ń bẹ lára àwọn tí wọ́n ń pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ fí ma jà àmúhù ìmìnà ṣùràkà èrò wọn nípa àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n ti ń kẹgbẹ́ ọlọ́run wọ̀hún bí àtẹ̀rì nípa àwọn nǹkan wọ̀nyí kìí ṣọ́lọ̀ àwọn náà mọ̀ wọ́n kàn ń gbé àwọn nǹkan yìí ṣẹ́gbẹ̀ ọlọ́run ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run wọ́n ń já àwọn nǹkan yìí ní òṣì ẹ̀bẹ̀ kàmọ̀kánù yaquluna fi talbiyatihim fi hajjihim ìgbà táwọn tòkò ní bá ti ṣe hajj ẹ̀rì tí wọ́n mọ̀ sọ pé la ọlọ́run ò lak akẹgbẹ́ kan bẹ o táwa gbà pé o ní o gbogbo ẹ̀ pé wọ́n náà ló ní kápá lórí akẹgbẹ́ òun àmọ́ àwa mọ̀ pé o ò lè dá dúró agbúdọ̀ fi tì ọ́ lẹ́gbẹ̀ẹ́ faqala ta'ala munkiran alayhi ọlọ́run ń ṣe eléyìí <clears throat> láti takò tí wọ́n wú ìpè innakum la tardawna an tusawu abidakum fima razaqnakum ẹ̀yin náà ẹrú yín ẹ̀ lè fi wọ́n ṣe dọ́gbandọ́gba pẹ̀lú yín lórí ta ṣe fún yín kàkẹ́ ìfàyàrdọ̀ huwa ta'ala bí musawati àbíbi ìlàhíyà wa ta'hud báwo lẹ́yìn náà ṣe lè rò pé inú ọlọ́run náà ó dùn fẹ́ wá fi ẹrú rẹ̀ dọ́gba pẹ̀lú náà orí bẹ́ẹ̀dì rẹ̀ ṣùgbọ́n nígbà oṣù bẹ́ẹ̀dì irú bẹ́ẹ̀dì rẹ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ló tó wá sí sílé ọdẹ ó ní ṣe ewé ìsílẹ̀ ó ní àbò láti jẹ́ mẹ́yàtọ̀ bọ́dẹ bá sún irú bẹ́ẹ̀dì rẹ̀ ó yọ wọlé torí pé ó sùn sílẹ̀ òfin mẹ́kò níta á ṣe yàtọ̀ láàrin ọ̀gá àtọmọṣẹ́ á ṣe yàtọ̀ láàrin olówó ẹrú àtẹrú ẹ̀ àní sọ pé kankan ni wọ́n gbogbo ìgbà tó bá fẹ́ pa wọ́n pọ̀ mọ́ra wọn a máa sọ pé kò bẹ́ẹ̀ ẹ̀yẹ máa wo ẹnìkan bẹ kò jáde yunifásitì wọ́n wá ní kéjú ìjọba ní the graduate of point of correction mo graduate kódà ẹni olùgbẹ́gbẹ́ lẹ́yìn kí nìdí tó fi sọ torí pé gábíyèsí lòun kò fẹ́ kí wọ́n ikú èsì rẹ̀ mọ́ o nínú ìtayé ìlú àbí ẹnìkan wà ń bẹ nídòkó kan àwa ni àwọn dọ́kítọ̀ àwọn tó bá mọ̀ ìlú wọn ò padà kódà masters gan wọn ò parí ẹ̀ àwọn èèyàn kan fún wọn dọ́kítọ̀ ẹ̀mẹ̀ fún òṣèlú wọ́n àwọn èèyàn yẹjú ẹ̀ àbẹ́nìkan ẹgbẹ́ pẹ̀lú ẹ̀wà ni tó bá jẹ́ ààyè ibi táwọn èèyàn wà wọ́n sọ pé point of correction àṣìṣe professor kò tí ì di professor. tó bá jẹ́ bí ọ̀rọ̀ ayé jẹ̀mọ́ ẹ̀rí táyé ọmọ ìyànnà náà pé rárá kò rí bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ ìkankan ṣẹlẹ̀ láwọn ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n ní àwọn medical doctor wọ́n fà á ké kọ́ wọ́n ń yarí wípé àwọn nìkan làwọn fẹ́ máa jẹ́ dókítà gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ gbòye dókítà kọ́mọ́pà àwọn ní dókítà mọ́ wípé ẹni tó bá lè ṣiṣẹ́ abẹ tó kẹ́kọ̀ọ́ ètò ìlera nìkan náà nìkan máa pè dókítà ó wá kẹ́kọ̀ọ́ onífọ́ọ̀sì dìgírì second degree phd wọ́n wá ń pè ní dókítà. Dára àwọn mẹ́díkù dọ́kítọ̀ wọ́n ń jàjà yẹn àgbáyá wọ́n ti sinmi ní ìsìnká wọ́n sì tún jà lọ. kò fi jẹ́ nǹkan nǹkan náà ni pé kó wá ní fẹ́ gírí mọ́ iyì ẹ̀ kò ní fẹ́ kẹ́rin ní ìgbà ṣí ẹ̀ nínú ẹ̀ tọ́mọ mi rẹ̀ bá lè máa ṣe bẹ́ẹ̀ àpèjúwe míì ẹwà níjókòó ìwọ lè nílé iṣẹ́ ìwọ lè dá lè iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n bọ́lá wọn bá ti dá ọ òrìṣẹ́ ẹni tó lára èèyàn jàǹjàlá ni ọ́ ẹni tó wá gbà síṣẹ́ máníjà ìwọ lọ ń san sálárì ẹ̀ ìgbà tán wá jókòó òun náà ni wọ́n wá ń rí bá a sí pé a kí àwọn olùdásílẹ̀ ilé iṣẹ́ yìí àwọn ní àlùkò kìíní kankan ẹni tó sì nílé iṣẹ́ ó wà jókòó sábà tí ń sọ̀rọ̀ nígbà tí pọ̀jù ẹjọ́ kìí ṣe èmi ni mo ìmùdálẹ̀ máníjà nílẹ̀ ó fẹ́ sọ bó sọ ń bẹ̀rẹ̀ tọ́rọ bá parí tó padà pẹ́ ní ẹ tó tó bá dìjọ́ mi o ẹ má ṣe mistake ìjọba nìyẹn nìyẹn àwa náà ìlú gbà gẹ́gẹ́ bí èèyàn kí ló wá dé ta wá ń fi ẹ̀dá tó ọlọ ọlọ́run òní gbà ọlọ́run gbà rárá òun ọba ń pa fún wa ọlọ́run ọba ti sọ wípé wọ́n lọ́rùn adọ́kùnrin ọ̀rọ̀ ọba ọlọ́wọ́ bá ní ọlọ òun ló ń máa máa òun ní tọ́ jura ilẹ̀ nínú àríjìkì bàbá yóò lò ayé táìmọ̀ ẹ̀yọ ọdún kò ní tó lọ ọmọ tó sì bí bóun bá ti ń lajú járe báyìí nínú owó ni iṣẹ́ tọ́mọ rẹ̀ ń ṣe gan bàbá ló kọ irúfẹ́ tàbí òsì ní lọ ọmọ tó bí wọn tó sí bàbá ló fi sẹ́yìn lọ́wọ́ àwa lórí ọdún bàbá ẹ̀ lọ bùkátà tí bàbá òye gbọ́ ogún ọdún láàrin ogún ìṣẹ́jú ọmọ yóò máa gbọ́ bẹ́ẹ̀ kì í ṣe ọgbọ́n orí ọmọ wọn bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé gbọ́n ẹ̀rọ wa ń bẹ dídá ń bẹ kúkúrú ń bẹ ẹni tó lára ń bẹ ẹni tí ò lómi la ń bẹ ẹlòmíì tí ìwé pọ̀ jẹun oúnjẹ tó dáa jù láyé ní oúnjẹ òtòrí ẹ̀sára ẹlòmíì tí ń bẹ gàrí láàárọ̀ gàrí lọ́sẹ̀ gàrí lálẹ́ yẹ sábà ń gbà fún yóò ní alára akọ̀mọ̀yà lóhùn ẹ̀ka kù gbádùn kò sí ni ìwọ́dọ̀ gbádùn yóò ní wà láì ọ̀rọ̀ yìí ọ̀dà ọlọ́run ìfúrọ̀ ọ̀hún

ọlọ́run ní ọ̀sọ́ pé ó dìde látara rẹ̀ ẹni tí ó sì mọ̀ rí àwọn sì mọ̀ dìde gbogbo owó fún ọ ọgbà náà bọ́gbá olókòwò tí ọmọ ilé jẹ́ èèyàn láyé ọgbẹ̀ gbèsè bẹ̀rẹ̀ torí pé ìtọ́lẹ̀ ń bá kọ mọ́ kó wá náà ni kó wọ́n lò tó fi jáde láyé ọlọ́run bá ní wọ́n lọ fábẹ́ lọ́dọ̀ adọ́kùnrin àlàdà àwọn alùmọ̀ rẹ̀ wípé èé ṣe tọ́lọ̀wọ̀ bó olùgbé ti gbogbo wá lówó ọlọ́wọ́ sọ oríṣi fún wa ní alfọ̀án tí gbogbo onídálówó alòó sọlọ́wọ́ aláwọ̀bá sọ́tọ̀ ọlọ́run ọba ní wàláwọ́ bá sọ́tọ̀ lọ́rùn ìkọlẹ̀ ìdájú làbágọ́ òfin art ọlọ́run ọba ní bẹ́ẹ̀ tí ń rò ní ẹ ta bá ṣe bẹ́ẹ̀ tí gbogbo ìrìnlọ́gbọ́n ọlọ́run láyé ti bàjẹ́ ẹlòmí ojú èèyàn ni ó máa jẹ́ ọba gbogbo ìrìnlọ́gbọ́n náà lówó bákan náà bí gbogbo wa bá lówó orí ó pa wá ìyà ó kò ní kankan tí ó mọ ta àwọn ọlọ́gbà náà ṣùgbọ́n ní wájú ní owó kankan tí ó tajà mọ́ kò ní kankan tí ó dàkú mọ́ kò ní sí kò ní sí mọ́ ìwọ mọ nǹkan kò ní jù mẹkáníìkì mọ́ ẹ̀rí pé ayé yẹn ṣe é gbé ọlọ́run ọba tó ẹ̀ ó lọ náà ètò ayé náà gbogbo àwọn tí wọ́n bá lẹ́kọ̀ọ́ nípa bá a ṣe darí ayé nípa ètò ọrọ̀ ajé tí bá ń sọ̀rọ̀ wọ́n máa bí ó ṣe máa analyze economy tẹ́ bá ti rí ẹ ti mọ̀ pé olóògbé ni kò mọ̀ sí sọ ẹ̀yìn kìíní kan ṣùgbọ́n àwọn náà là ń ṣe náírà kátẹ̀ kátẹ̀ kọ́pọ̀ kátẹ̀ ìgbìmọ̀ kátẹ̀ káwọn kó gbogbo èèyàn kí ni àwọn olórí alábòsí ni wọ́n ẹ̀tẹ̀ owó kọ́pọ̀ bá sì rẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kó gbogbo èèyàn ẹ̀rọ àrígbò ìdí sọ yẹ kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ bó ti wùlẹ̀ kọ́ mọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ yẹ́ ìjẹ́ wá ìyà tó pọ̀ ní òjì ni ó pa wá tán gbogbo ẹ̀ ó ti ní iye owó tó gbúdọ̀ wà ní calculation ó ti ní iye tó gbúdọ̀ wà ń bẹ̀ ẹ máa rí àwọn èèyàn kan tí wọ́n máa ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ stock exchange ẹ máa rí ìjọba stock exchange ẹ̀ nígbà tí wọ́n ń ṣe ẹlòmí ọpọlọ ìwádìí kàwé jẹ èwo lè yí tí wọn ń ṣe yìí o ò ní mọ nǹkan yẹn kò ní yọ àgbẹ̀ntẹ́ bá nípa ẹ̀ ó ti níye owó tó gbúdọ̀ wà ní calculation ó ti níye tó bá ti ń pọ̀ jù bẹ́ẹ̀ lọ wàhálà ó máa ṣẹlẹ̀ tó bá ti ń dínkù jù bẹ́ẹ̀ lọ wàhálà ó máa ṣẹlẹ̀ lẹ́yà á máa rẹ̀ bí ó ti ẹ̀ ìgbà ní ń bẹ àwọn ìjọba wọ́n fẹ́ kó àwọn owó kan kúrò nílẹ̀ tàbá wo sísẹ́mù ìjọba wa tá ń lò ẹ̀rì pé bí eré bí eré bí eré bí eré káàṣì ń lọ nílẹ̀ díẹ̀díẹ̀ oníkálukú àti láńlùsì mọ́ cashless life ṣé mo gbàgbà sọ́ńdẹ̀ wọn kàn tiẹ̀ wá ní ìní káàṣì lọ́wọ́ yóò transfer àwa ń gbé digital nítorí pé ìpìlẹ̀ owó tẹ rí yẹn gangan báyìí owó ló ń gbówó pépà lásán lẹ́yìn ìkiri yẹn ò ní ìdí pépà kí ni báyìí yẹn gangan díjítà ni twenty thousand ò náà ní báyìí yẹn náà nìyẹn pépà yẹn ò ní ìtumọ̀ twenty thousand tí mo kàrà akọ yẹn ó parí ìgbàpọ̀ àpò àpò yóò wù nìsí ṣùgbọ́n mi ò ní ìdí kí kó sápò kí n kà díjítà twenty thousand báyìí yẹn náà nìyẹn ó ti parí iṣẹ́ ni ìmọ̀ ni láti rẹguléètì èlé ló gbúdọ̀ ní circulation àwọn tí wọ́n ń orílẹ̀-èdè ti wa níbí lọ́sùn máa kan tí wọ́n lọ àwọn yóò máa rọ̀ báwọn wọ́n bẹ kọ́lọ́mù jẹ́mi orílẹ̀-èdè ní ní circulation wọ́n lọ tẹ owó owó àwọn yóò tún máa ná owó rà ó dẹ̀ ti ní implication gbogbo àwọn nǹkan wọ̀nyí níbi orílẹ̀-èdè tó ti dàgbà sókè gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ẹgbẹ́ ìṣòro lápojúwe kan láwọn ìlú èbó tẹ bá wo ẹkọ́nọ́mì wọn ẹ rí wípé wọ́n sábà máa ń ṣe àwọn nǹkan kó máa ṣòfò obìnrin tí obìnrin nílùú èbó yóò máa gba owó tó bá ń ṣiṣẹ́ ìbọwó tó bá tún ní ọkọ tó bímọ yóò tún máa gbowó lórí àwọn ọmọ yẹn